a tún máa tẹ̀síwájú nípa àwọn dáadáa tí ọlọ́run ọba tó fi sínú ẹ̀sìn wa ti ẹ̀sìn Islam àti àwọn ọ̀ṣọ́ ọ̀ṣọ́ jìngbìnì tí ọlọ́run ọba tó kó ẹ̀sìn Islam èyí tó jásí wípé tabaníkà máa ka àlérìkà tabaníkà máa ṣírò rẹ̀ àlè ṣírò rẹ̀ kódà kí n tó mọ nǹkan ṣírò ọ̀bọ́ sí díẹ̀ yọ ka yọ ka yọ dẹ̀ sọ yókù mbẹ́ so àwọn ọ̀ṣọ́ tí ọlọ́run dàbò ẹ̀sìn Islam subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dàbò ẹ̀sìn Islam ọ̀pọ̀ débi pé a ò lè dópin hmm. nígbà tó bá jẹ́ sí hmm. pé hmm. ọ̀rọ̀ tá à ń sọ nípa ẹwà àbí ọ̀ṣọ́ Islam léyìí tá a wà nínú agbọ́n yẹn ní àkókò yìí nínú ètò wa tá a wà nínú ẹ̀ náà ni èyí tó jẹ mọ́ àrùkùnú sani alkan Islam èyí tó jẹ mọ́ orígun ẹlẹ́ẹ̀kejì ní àwọn orígun ẹ̀sìn Islam èyí tá a mọ̀ sí ìkọ́mọ̀tò sọ̀rá pé ká máa fi kí ni. ká máa fi kí ni. ní òní màá júwe fún ẹ̀yin olùgbọ́ wa alákùnrin wàá júwe àlàáfíà mìíràn ìtọ́jọ́ sí pé islam wa ó pè wá síbẹ̀ ìtọ́jọ́ sí pé àdẹ̀lé bá irú ẹ̀ irú àlàáfíà bẹ́ẹ̀ irú oore bẹ́ẹ̀ irú ìbùkún bẹ́ẹ̀ irú ẹ̀wà bẹ́ẹ̀ àlè bá nínú ẹ̀sìn kankan nínú ẹ̀sìn tìǹbẹ̀ lórílẹ̀ ayé kódà ọ̀sọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àbí àlàáfíà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí ọlọ́run bá fún wa nínú ẹ̀sìn islam látara sọ láti irun kíkí eléyìí kì í ṣẹ̀kan ní máa ń rìpíìtì ara rẹ̀ hmm. kódà a máa ń rìpíìtì ara rẹ̀ tó ẹ̀ márùn lójúmọ́ fún gbogbo mi nípa kàtìmẹ̀ lórílẹ̀ ayé ẹni pé tí ó bá ti jẹ́ mùsùlùmí kò lè jàǹfààní yìí kò lè ṣoríire yìí kò sì lè ní àlàáfíà yìí kò sì lè ní ẹwà àti ọ̀ṣọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ̀yẹ máa ojúmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni ọ̀ṣọ́ yìí ni ó máa pa ara ara rẹ̀ fún mùsùlùmí kọ̀ọ̀kan tí ń lọ lórí ayé kí wàá lọ́sọ̀ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ni ká máa rìn ká máa rìn lọ síbi tó jìnnà ká máa rìn lọ sí masalasi tó jìnnà Kama máa rìn lọ mọ́sálásí ká máa rìn bọ̀ wá mm. ni ọ̀sọ̀ tí wọ́n máa ń ká máa rìn lọ sí mọ́sálásí tó dènà káyì sí máa rìn padà wá. pàápàá jùlọ tí mùsùlùmí bá sẹ̀sà ilé rẹ̀ tó bá jẹ́ kílé òun jìnà sí mọ́sálásí mm. yóò jẹ́ àǹfààní ìsìláàmù dé pè wá síbẹ̀ mm. naam anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó sì wá lójú kile pé kílé wọ́n jìnà sí mọ́sálásí ọlọ́lá ju kílé wọ́n súnmọ́ subhanallah ẹ̀rí nǹkan yẹn ni pé kò lè bá àrin orin ni orin bọ̀ lẹ́ẹ̀mẹ́lẹ̀ lójúmọ́ lẹ́ẹ̀mẹ́lẹ̀ náà alẹ́rẹ́ tí wọ́n máa béèrè pé kílẹ̀ rí wa lórí níta sọ yìí kó tó di bá máa sọ àwọn àǹfààní àlàáfíà tọ́lọ́wọ́n bá tó kójọ sínú kámà rìn tó jẹ́ sí pé àwọn elétò ayé tí wọ́n ṣe láti mùsùlùmí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fọ́ọ̀sì ara wọn láti ṣe nǹkan yẹn ni ṣùgbọ́n mùsùlùmí láì ṣẹ̀ṣẹ̀ fọ́ọ̀sì ara rẹ̀ yóò sí gẹ́gẹ́ bí òfin ọlọ́run ọba yóò tún wá máa jàǹfààní àlàáfíà ayé látara nǹkan wo ẹ ká lọ wo hadith tí mọ́mú wa مسلم وعن صحيح ولفظ أبو هريرة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم It is reported from Abu Hurairah may Allah be pleased with him and he said that the Prophet sallam said that. Man tatahhara fi bayti. Naam hadithi yìí ọ̀n sọ fún ayé pé Abu Hurairah lọ́gbọ̀n wa sọ̀tà náà gbọ̀n Muhammad sallallahu alaihi wa sallam. Tí wàhálà náà bí wa sọ sallallahu alaihi wa sallam. Àti máa ń sọ fún ayé ètò tipẹ́tipẹ́ pé tọ́ba ti gbọ́ pàdánù bẹ̀rẹ̀ sọ̀rọ̀ fara rẹ̀ balẹ̀ sọ fìtì rẹ̀ balẹ̀ fọwọ́ rẹ balẹ̀ fẹsẹ̀ rẹ balẹ̀ fẹ̀mí ara rẹ jókòó jẹ́ kó mm. listen kó tó gba ara rẹ gbọ́ ọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ tí ẹnìkan kan sọ́rọ́ ẹ̀rí nínú ẹ̀dá ọlọ́run ọba náà rẹ̀ mm. ọ̀rọ̀ tá àǹfààní bẹ̀ tí ó yẹ pé ẹ̀rù lérú àǹfààní bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ẹnìkan kan ti mẹ́ lórí ayé ẹ̀tọ́ sí àná mm. whosoever purify himself in his house ثم مشى إلى بيت من بيوت الله تعالى and he walked to the mosque فيقضي فريضة من فرائض الله and he observed the prayer كانت خطواته إحداهما كانت خطواته كانت خطواته كنت ربا لو سيبا جاكين توما إنه توما توما كي النبي صلى الله عليه وسلم ونحن كان توبا سي إمارة لاتي لي Whosoever perform ablution in his ìyẹn ni pé ẹ̀kọ́ ìsìláàmù yìí sọ pé tẹ́mátẹ́ta ló pé jù ní ẹni tí ń lọ sàlùwàlá àtẹ̀sí sọ̀rọ̀ àlàyé kó tó lọ sí àgbàlá sí ẹ̀dá mi lóyún ẹ̀yìn ìgbọ́ ìwọ mùsùlùmí tó ń gbọ́ mi tètè gbọ́ láti sin lọ mm. kó sàlùwàlá rẹ láti ilé rẹ lọ kó tó máa lọ sí masalasi orí wa ń bẹ púpọ̀ wọn ti kọ̀ wá sàlùwàlá ní masalasi ní alábì ń sàlàyé fún àìsí ìyẹn tó yẹ wáyé pé tó bá sàlùwàlá láti ilé rẹ kó tó lọ masalasi ọ́ ju ẹni tí ń lọ sí òde ńlá ẹ̀ẹ́dọ̀ tẹ́ ń tẹ́sẹ̀ dọ̀tí tẹnu ẹ̀rún mm. ẹ̀ẹ́sẹ̀ gbé pákó lẹ́nu à ń lọ masalasi masalasi mm. sáyé tí a máa lọ bá mi yẹn ni pé wọ́n ti fẹ́ kó dírẹ́sì ṣe kó ti mẹ́kọ̀ kó ti ṣe dáadáa kó ti dọ́ ìṣòro wọ́sọ kọ́ ọmọ kọ́ ṣàlùwàlá kí gbogbo ẹnu rẹ̀ ó ti mọ́ kó tó gbé ní àtìlé rẹ̀ ànábì ní sọ bá ń fún wa ò sọ̀rọ̀ bá ẹ̀ rí pé ọ̀tọ̀ ní dáná bí ọ̀tọ̀ ní táwa mùsùlùmí òde òní ń ṣe hmm. ẹ̀rẹ́ mi ti lọ́mọdé láti báyìí máa mọ̀ pé ọ ẹsẹ̀ ní àmà lọ fọ́ mọ́sálásí hmm. mọ́sálásí ìtìlé ìdọ̀tí hmm. wọ́n kà sí dáàlọ́ àlà síbẹ̀ torí pé àyè bá a máa lẹ́nu tí ó rìn lọ tàbí tábà láàrin lọ kúrò àmọ́ mọ́sálásí ànábì wa Muhammad sọ̀rọ̀ nígbà tí wọ́n bẹ láyé alayhi salatu wa salam láyé wọn àmọ́ pílẹ̀ àlùwàlá wà mí àgbọ́rí àárí kan pílẹ̀ àlùwàlá wà mọ́sálásí ànábì sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n nípa báyìí ẹ̀ńbáṣí ìmára láti inú ilé rẹ̀ tó ń lọ sí ilé ọlọ́run ọba tún màmáṣá ìlà ẹ̀bá ìsinmi bóyá ó ti láti àárẹ̀ kí ló wá lọ sí ọlọ́kíun kìí pọ̀ lọ wòran kìí pọ̀ lọ sí mítì ọlọ́kìrùn ní. kí wàá ní ntaafẹ́ mú jáde ní kánat khutuwatuhu. kánat khutuwatuhu. khutuwatuhu. kánat khutuwatuhu ihdahuma tahuttu khati'a. His footstep, one of it will wipe away his sins. Subhanallah. Ẹsẹ̀ tó ń gbé ẹsẹ̀ méjìlá ọmọ èdè ènìyàn ni. ọmọ èdè ènìyàn tàbí lẹ́sẹ̀ kọjá méjì o ti kúrò ní kínú o ti kúrò lẹ́yìn náà ọmọ èdè lónìí tó ń gbé ni tó ń gbé lọ bóyá ẹsẹ̀ ọ̀tún ni tó ń gbé ni àbẹ́sẹ̀ àlàáfíà ni tó ń gbé ni yóò máa jẹ́ gbígbà tí wáípà ṣe ń fọ́ kínú hmm. ń fọ ẹsẹ̀ rẹ nù hmm. ẹsẹ̀ nù ẹsẹ̀ rẹ kejì hmm. and the second one will rate position in the of sọfánàlá hmm. ẹ̀yin olùgbọ́ mi alákùnrin gbogbo nílàkàyà àti dókítà ní wọ́n tó nílàkàyà àti gbogbo àwọn tí a máa ń sàlàáfíà àtàwọn ní eh, eh, àwọn ní eh, spọ́ọ̀tì ní o gbogbo wọn ní afẹnukò pé kí ni àwọn máa rìn sábàbí ńlá kan lọ́jẹ́ tí wọ́n kó àlàáfíà bá kí ni. bẹ́ẹ̀ a mọ̀ pé mùsùlùmí yóò máa rìn lójoojúmọ́ hmm. lẹ́ẹ̀márùn hmm. lójúmọ́ lójúmọ́ sáyẹ́nsì yóò máa yọ̀ wálé hmm. ẹ̀sán tí ó sì máa gbà lórí ẹ̀ náà ló ti bọ́ ni lọ́dọ̀ ọláwọn ọba ìyẹn mùsùlùmí nìyẹn o torí pé ìwà tó ìṣe mùsùlùmí sọ fani púpọ̀ ẹni púpọ̀ wọnú Islam kí wọn náà máa gbẹ́sẹ̀ ọ̀tún kọ́ làwọn máa pẹ̀sẹ̀ rẹ́rẹ́ kọ́ máa gbẹ́sẹ̀ òsì kọ́ máa ní promotion lórí ètò ayé àti ètò ẹ̀sìn rẹ̀ náà nìyẹn so mùsùlùmí yóò máa yóò máa gbalada pé ọlọ́run ọba yóò ọmọ géèmù méjì bákan náà lẹ́yìn ìgbà tó bá géèmù tí àti mùsùlùmí bá géèmù yẹn tán mùsùlùmí tó ńlá ó tún ní ìfà mìíràn kí ló ìfà mìíràn náà òun náà ní àlàáfíà hmm. mùsùlùmí ọmọ jèrè àlàáfíà ara àlàáfíà ọkàn torí pé irin fún ara rẹ̀ àwọn elétò ayé náà ń pè irin afárá ní kíni eh, mùsùlùmí ń rìnrìn afárá lókun kẹ́ tó dájú ní sílẹ̀ anábì wa ti pè wá síbẹ̀ ó ti pè wá sí bí nǹkan tó yá sí pé ọ́ ti ọgbà aládá níwájú ọlọ́run ọba yóò tún fọ́ ara rẹ̀ lókun mm-hmm. yóò fẹ́ mẹ́rẹ̀ lókun subhanallah tó nípa báyìí ní làákàyè ìdẹ́ka ti ẹ̀sà gbéyàwó láàrin ìrìn afárá lókun táwọn àwọn èrò ayé mm-hmm. tàbálẹ̀ èrò ayé ní pé àwọn tí ì afáralókun àti amúnisúnmọ́ lọ́wọ́n ọba àti amúni ní promotion ìwájú ọlọ́wọ́n ọba táwa wúrin táwa mùsùlùmí ẹ jẹ́ ká ṣàgbéyẹ̀wò láàrin méjèèjì ní ṣókí láàrin náà a ó rí wípé ìrìn àwọn tí ìrìn afáralókun táwọn èèyàn rìn yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà inú kọjá sí pé ẹ̀ka lójúmọ́ ni wọ́n máa ń rìn ó wá pọ̀ tán ẹ̀ẹ̀mejì ní ilé ìmúna láti gọ́fúnà wa ọlọ́run bá a kó máa bá a dáàbò ẹ̀bùn wọn gọ́fúnà Arẹ́gbẹ́ṣọlá wọ́n dá ìrìn afárá lókun sílẹ̀ lẹ́ẹ̀kan lẹ́yìn ẹ̀ka lóṣù nígbà wọn rí i pé kíní ò lè rọrùn ká sí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kò lè rọrùn ká sí ní ojoojúmọ́ ẹ̀ka lóṣù làwọn mọ̀ ìrìn afárá àwọn dálẹ̀ ẹ̀ka lóṣù pé ìrìn afárá táwọn èrò ayé ń rìn kò lè kọjá ẹ̀ méjì nù ẹ̀ ń tẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan lóṣù ni wọ́n rìn gẹ́gẹ́ níta ní àwọn gọ́vùnà dá sílẹ̀ náà ẹ wá wo àwa mùsùlùmí tá a bá fẹ́ rìn lọ sí mọ́sálásí ṣé ẹ̀kan lójúmọ́ láàmú rẹ̀ lójúmọ́ àbẹ́ mi ẹ dá mi lóhùn àjù wọn lọ àbá àjù wọn lọ kékeré kí baba fi ṣe kéèyàn kí lọ. àfẹ́ gbéyẹ̀wò níbi sáìdì wípé afárá lókun ni ẹni bí okun táwa mùsùlùmí ọmọ ẹni ọkọjá àtàwọn onírìn ara yìí torí pé làwọn máa rìn lójúmọ́ ọ̀pọ̀ tán tàbí méjì àwa ní lẹ́ẹ̀mẹ́rin lójúmọ́ tó bá tán àdọ́jọ́ jimá lọ́pọ̀lọpọ̀ ọgbà ibi tí kálukú wá ti kírun jimá mọ́sálásí wá máa jìnà àti kírun ráàtì ẹ̀yẹ́ pé ìrìn tọ̀sẹ̀ mm-hmm. ọwọ́ àárín tó kọjá ti mọ́sálásí kírun lójoojúmọ́ lọ. Mm-hmm. eléyìí kò sí pé gbogbo sẹ́ta bá ń ṣe tó bá jẹ́ sí ẹ̀sán tá ń gbà ń bẹ̀ ojúpò Mm. ewu làwọn èèyàn pàtàkì tí wọ́n máa ṣe jù èyí tí ń gba ojúbọ mélòó wa ojúbọ méjì wa tẹ́lẹ̀ pé ojúbọ kan ní ìrìn afárá lókun àwọn ará yìí ń gbà wá ẹ̀sán àǹfààní tí wọ́n rí ń bẹ̀ mm. tí wọ́n àti ìfún mi ṣùgbọ́n àwọn mùsùlùmí àwọn àti ìfún nǹkan ní ojúbọ méjì mm. ojúbọ àkọ́kọ́ ni wípé sáìdì àkọ́kọ́ ni wípé à ń gbẹ̀sán níwájú ọlọ́wọ́ mm-hmm. à ń gbẹ̀sán látọ̀dọ̀ ọlọ́wọ́ mùsùlùmí ọmọ arìnrìn lọ́lẹ́ni tí ń gbẹ̀sán tèfèrè ọmọ arìnrìn lọ́lẹ́ni tí ọ̀gbẹ̀sán ṣùgbọ́n ń gbà láàdà wípé ah ara mi mi tètè wíìkì tí mo bá dàgbà tán hmm. ṣùgbọ́n mùsùlùmí bí ọmọ ní méjèèjì ẹ̀jẹ̀ tá a wá bẹ̀rẹ̀ àwọn léèrè iṣẹ́ tá a bá ń ṣe tá à ń gba ẹ̀san lánàá ní sáìdì méjì àti iṣẹ́ tá à ń ṣe tẹ́lẹ̀ pé ẹ̀san sáìdì kan la ti ń gbà ìwọ láfà lójú láàmójútójú hmm. ìyẹn fi yà bí mùsùlùmí àwa la ní ìrìn àlàáfíà eléyìí ni àlàáfíà tí mo fẹ́ júwe fún ìrọ̀gbọ́n mi lónìí pé ẹ̀sìn Islam tó ń wo ni ìfà ńlá pọ̀ níbẹ̀ púpọ̀ hmm. àwọn ọ̀sọ̀ tó yẹ sí pé ò lè bá ẹ ń bá ní ẹ̀sìn tó yẹ sí pé wọ́n máa ń rìn lẹ́ẹ̀márùn lójúmọ́ bẹ́ẹ̀ ó jẹ́ kí n gbọ́ hmm. àwọn pè fóònù jáde ní ẹ̀sìn kó pè wá rí pé àwa náà lẹ́ẹ̀márùn táwọn máa ń kú sí hmm, àwa náà ni ànábì wa sallallahu alaihi wasallam wọ́n wá ń sọ fún àwọn hadith mi tọ́pọ̀ dáadáa wípé ẹ̀yin mùsùlùmí tó bá lè jẹ́ kílè lójúmọ̀ sí mọ́sálásí yà síbẹ̀ ẹni bí kọ́ ọ máa lè bá a máa rìn lọ rìn bọ̀ rìn bọ̀ rìn lọ lẹ́yìn bá ní ojúmọ́ mm-hmm. àti àwọn sàbí tí wọ́n fẹ́ páàkì wá sí tòsí mọ́tọ́lá sí láwọn àdúsọ fún wọn sọ́dọ̀ lọ́wọ́ ẹ má dánwò ẹ níbi tó jìnnà yẹn torí pé ládàá yóò ti kìnnì ẹni pé ládàá àti ládàá ni ó papọ̀ fún wa mm. so gbogbo mùsùlùmí tí ń gbọ́ mi kọ́ ya máa dúpẹ́ fún ọlọ́run bàbá tí ń gbọ́ gbogbo wa tó sì islam tó ń gbọ́ mi náà yára ronú sí ọ̀ṣọ́ islam yìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ tó lè rí nínú ẹ̀sìn kankan yìí o mm. wípé kò sí nínú ẹ̀sìn kankan kó sì lọ gbà pé ẹ̀sìn islam náà ní kíni ọlọ́run bá sọ inna dina inda Islam truly the religion with Allah is Islam.